báàbò lẹ́ẹ̀tìkà ọ̀rọ̀ nípa hadithu nípa ẹ̀tìkáfù tí a ń kà níjẹjọ bí ibùdó ọ̀nà ni a tún kà lónìí ká gbọ́ mọ́tínọ̀lù hadith. عن عمر عن عمر بن الخطاب رضي الله عنه قال قلت يا رسول الله صلى الله عليه وآله وسلم إن كنت نذرت في, في الجاهلية أن أعتكف أن أعتكف ليلة وفي رواية يوما وفي المسجد وفي المسجد الحرام قال فأوف بنذرك ولم يذكر الرواة يوما ولا ليلة عن صفية, عن صفية بنت حيي رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم معتكفا في المسجد فأتيته أزوره ليلا فحدث فحدثته ثم قمت لأنقلب, لأنقلب فقام معي ليقل ليقلبني وكان وكان مسكنها في دار أسامة بن زيد فمغوا رجلان من الأنصار فلما رأي فلما رأيا رسول الله صلى الله عليه وسلم أسرعا في المشي فقال على رسل على رسلكما إنها صفية بنت حيي فقال سبحان الله يا رسول الله فقال إن الشيطان إن الشيطان يجري من من ابن آدم مجرى الدم و مجرى الدم وإني خفت أن أن أن يقذف في قلوبك في قلوبكما شرا أو قال شيئا وفي رواية أنها جاءت تزوره في في اعتكافه في المسجد في العشر الأواخر من رمضان فحدثت عنده ساعة ثم قامت تنقلب فقام النبي صلى الله عليه وسلم معها يقلبها حتى إذا بلغ باب المسجد عند باب أم سلمة ثم ذكر بمعناه الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين مرتكتو كان إليهم حديث عائشة رضي الله عنها ينلا وعائشة تي أكانججو أكو díẹ̀ ní ìparí àdífì náà tí a المقدس تني وفي رواية وكان لا يدخل البيت إلا لحاجة أو لحاجة الإنسان وفي رواية أن عائشة قالت إني كنت لأدخل البيت للحاجة والمريض فيه ما أسأل عنه إلا وأنا مارة رضي الله تعالى عنها àwọn eléyìí náà ń bẹ nínú ìdájọ́ tí ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀ẹ́tìkáàfù kí lèyàn lè ṣe bọ́bá wà ní ẹ̀ẹ́tìkáàfù kí ni ò lè ṣe bọ́bá wà ní ẹ̀ẹ́tìkáàfù. ìyá ńlá wa aisha radiyallahu anha wa kana la yadkhulu al-bayta illa li haja aisha níbà nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam bá ti wà ní ẹ̀ẹ́tìkáàfù nù mọ́sálásí láyé dùkọlù bẹ́ẹ̀ta ànábì wọlé ìlàlẹ̀ hajà àti pẹ̀lú ìdí àwọn tí èèyàn ò lè gbénu mọ́sálásí ṣe ní ń jẹ́ hajà lápèjúwe nísìnyí mọ́sálásí tí ò ní tọ́ílẹ̀tì mọ́sálásí tí ò ní ibi téèyàn lè ti ṣe bẹ̀rẹ̀ yóò sì ṣe é ti káfọ́ ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́wàá kò burú kọ́ra ọba báyìí kò rí ibi tí ó ti ṣerú nǹkan bẹ́ẹ̀ ní mọ́sálásí kọlọ ilé rẹ̀ kọ́ ṣe ìtumọ̀ tí Aisha ń winu radiyallahu anha àmẹ́yìí tí fi dáa jù ní òní pé ńgbà tọ́lọ̀ ní gbogbo ọ̀rọ̀ ọ̀run gbẹ̀yìn ọba ṣe é ti káfù kọ́ wá mọ́sálásí tí irú nǹkan báyìí ṣe é ń bẹ́ kọ́mọ yìí pé èèyàn nídìí àti jáde ń gbogbo eléyìí ni ara àdájọ́ ti ń bẹ fún ẹ̀ẹ́tìkáf. وفي رواية أن عائشة قالت إني كنت لأدخل البيت للحاجة bẹ́ẹ̀ bá wá lọ lé kòríbi tí ó ti ṣe ìbẹ̀rẹ̀ kòríbi tí ó ti ṣẹ̀gbìn ní mọ́sálásí ọwá torí ọ lé ǹjẹ́ ẹ̀tìkáàfù wá ní kéèyàn wá délé kọ́ wá dàbí ẹni tí ò sí ní ẹ̀tìkáàfù Aisha ní òrí bẹ́ẹ̀ kágbọ́n Aisha wí aisha ni inni kuntula adikulul bayita lil haja ó ní mo lè nídìí àti lọ́ọ́ wọlé ní bá wà ní ẹ̀tì káfù walmaridu fihi kọ́dà bí n bá mọ̀ pé ẹnìkan bẹ ń létọ́ rẹ̀ walmaridu fihi tálà rẹ̀ kan sì ń bẹ nù lé pé ọ̀rẹ́ lamẹ́yìn ọ̀rẹ́ ya lamẹ́yìn àbọ̀rẹ́ nǹkan ما أسأل عنه إلا وأنا مارة Aisha lẹ́nu tí yọ pè mí rẹ̀ pọ̀ ní kí n kà béèrè pé bó làlàáfíà rí lẹ́ni tí ń kọjá lọ. Wà á ná máa rà tún. Ntẹ́mi wá sí láti mọ́sálásí tó gbé mi jáde ní ètì káfù ní lọ. Àmọ́ ibi n ti ń kọjá lọ ni sára rẹ̀ balẹ̀ èyí wọn ò burú ibi ìlà àwọn àfáà ti mú nínú fíkì hadith yìí pé mímọ láàyè júùsù lè mọ̀ tákìsì nínú tí ọ̀tọ́ kẹni tó wà ní ìtìkáfù ọmọ ṣe òun ni ìyáàdàtú almarid ìyáàdàtú almarid àìwá ké sí yẹn mọ́sálásí pé lamọ̀yìn bẹ lọ́sibítù ẹ̀já lọ kì wọ́n ní ládàá ń bẹ ń bi káká láàárẹ̀ ah, bẹ́yẹn bá ń bẹ ní ìtìkáfù kọ̀sáyé eléyìí gbogbo nǹkan ló lófin tiẹ̀ ẹ̀ẹ́tìkáàfù ni pé mo fẹ́ lọ kára dúró mọ́sálásí ìjọ kan ni méjì ni mẹ́ta ni jù bẹ́ẹ̀ lọ ni láti wá ojú rí ọlọ́run láti súnmọ́ ọlọ́run. ntó lè gbé èèyàn jáde lè hajjatil insan àwọn ntọ́mọ èèyàn ò lè ṣe kọ́mọ nídìí bí a fẹ́ ṣe bẹ̀rẹ̀ a fẹ́ ṣe gbọ̀nsẹ̀ nkankan. àbẹ̀yàn ọ̀lẹ́ni tí ó gbóúnjẹ wá fún kò burú kọ́ wa ní tí ó lọ́ta àmọ́ gbogbo tá a bá pè ní hájà àbí dọ̀rúra nù sẹ̀ríà olófin kí lófin rẹ̀ ni pé àdọ̀rúra tuntun kọ́ dẹrú bẹ́kọ́ darí ha lápèjúwe nísìnyí bẹ́yẹn bá ń ṣe é ti ká fún irú mọ́sálásí yìí kọ̀ wá rẹ́ni tí ọmọ gbóúnjẹ wá fún wọ́n wá ní wọ́n ń ta oúnjẹ ní ilé méjì sí àyà èèyàn gbọ́dọ̀ lọ ilé mẹ́ta èyí ò ti kó ní dọ̀rúra. ya wọ́n nje oúnjẹ ńlé anyị nwata àyín wọ́n ta ńlé kẹta wọ́n ta ńlé kẹrin èèyàn gbọ́dọ̀ tayọ kínní ọba ti wá di pé jẹ́njẹ́ yín àyín lónìí ọba tún dọ̀la tó lọ bòmí kéèyàn ọ̀fẹ́ kan pé òun ò sí ní tìkáàfù mọ́ ẹ̀tìkáàfù sọ̀rọ̀ àárẹ̀ ẹ̀sìn ni tó sì yẹ kéèyàn ó mójútó àmẹ́ni ọlọ́run bá fi rọ̀ lọ́rùn àwọn òfin ti káàfù náà kọ́lọ̀ ń kọ́ gbà lẹ́sìn fún wa. عن عمر بن الخطاب رضي الله عنه أساج عمر بن الخطاب قال انقص عليكم ينفون لوري اعتكافنا عمرني قلت يا رسول الله عمرني لجوكا ملوبا النبوة محمد صلى الله عليه وسلم موان وفا النبي إني كنت نظرت في الجاهلية an a'takifa laylatan ìwà nabi sallallahu alayhi wa sallam kóhun ó tó di mùsùlùmí Umaru ní sọ bẹ́ẹ̀ filjahiliya ńgbà tó ń wà nígbà ìmọ̀kan ìtumọ̀ ẹ̀ ní pé kóhun ó tó di mùsùlùmí. kuntu nazartu filjahiliya ti an a'takifa layla tó ti bóun ò ti jẹ́ mùsùlùmí ńgbà nìyẹn kọ́dà àwọn náà mọ̀ pé bẹ́yìn bá fẹ́ súnmọ́ ọlọ́run ilé ọlọ́run nìkan lọ kọ́dà àwọn kẹfìrí mọ̀ kàábà ń bẹ́ńbẹ́ gbogbo ìgbà nìyẹn umaru ni mo wá lérí pé mo fẹ́ lọ ṣe é ti káfù lóru ọjọ́ kan péré òun ò sì tí ì di mùsùlùmí ńgbà náà àmọ́ eh, aláìna imatal kufuri la la àìmánà lahùn kẹfìrí ọmọ lérí kọ̀ọ̀mọ̀ búra sí nǹkan kan umaru ni mo wí eléyìí àmọ́ akàwé awí náà ni ńgbà wa di mùsùlùmí ni umaru wa rántí pé a mo mọ̀ sí lérí nǹkan báyìí ńgbà tí n ti di mùsùlùmí ìwà nábì kí ni dájọ́ rẹ̀ sallallahu alayhi wa sallam wa fi riwayatin yawman fil masjid al kọ́dà umaru sọ pé kọ́dà ntí mo lérí ni pé mọ́sálásí kàábà gan-an ni mo ní ti lọ́ọ́ ṣe ẹ̀ tìkáàfù mi kọ́ọ̀dà fa awúfí bíi nàìjíríkì anabi wa muhammad sallallahu alaihi wa sallam ní yàá múra kó mú ìlérí tó bọ́lọ̀ sí torípa anabi wa muhammad sallallahu alaihi wa sallam ti fi kọ́ọ̀dà kalẹ̀ píríncípù kalẹ̀ fún wa pé man nadara an yuti allaha fal yuti'hu wa man nadara an ya'si allaha fala ya'sihi èyí píríncípù tí ó máa tọ́yàn sọ́nà ń pa alérí abúranu anabi níbẹ̀ yẹn bá lérí kó wọn ó fi nǹkan kan tẹ̀ òun ó fi tẹ̀lé tọ́ lọ́hùn tí ó fi sin lọ́hùn anabi ní ya tara sallallahu alaihi wasallam kọ́lọ̀ lè ṣe nǹkan náà àmọ́ bẹ́ẹ̀ yẹn bá lérí kó wọn ó sẹ lọ́hùn anabi ní fàlà yá àtúhì kò gbọ́dọ̀ dán wò kéèyàn wá pé a ah, ńgbà táwọn wà ní nǹkan táwọn èjì mọ̀nà òun lérí pé báyìí kankan bá ṣe òun ọ̀rá gbọ́ tí mẹ́rin àbó òun ó ṣe nǹkan kan á ah, ànábì ní fàlà yà á sì hì ọ́ pàrọ̀ lérí bẹ́ẹ̀ tì nù. àwọn eléyìí nù ìdájọ́ tá ń pè ní ànábìrì ìlérí nù sẹ̀ríà islam èwo lèyìn ó mú ṣẹ èwo ni ò ní mú ṣẹ gbogbo ẹni ọba lérí kóun ó sin lọ́hùn ọ̀fẹ́ lọ́ọ́ gbàwẹ̀ ni ó kírun ni ní ntọ́ bá sẹ̀ríà islam mu ànábì ní fàlì òtẹ́ẹ̀hù kọ́ni náà ó ṣe nǹkan náà. àmọ́ ìtọ́ bá jẹ́sẹ̀ èèyàn lè má mà tẹ́lẹ̀ ọwọ́ abẹ́yẹ Umaru tí wàá bá nẹ́bí yìí ọwọ́ abéèrè a wọn lè lè yọ lẹ́tọ̀ kọ́ èèyàn gbọ́dọ̀ wá pé mo ti lérí à ń gbà mo ti wá lérí hùn anábì ní fàlà yà ń sùn yìí ẹni ọba lérí pé òun kọ́ gbọ́dọ̀ kọ́ gbọ́dọ̀ ara àdájọ́ tó tún rọ̀ mọ́ ọ̀rọ̀ lérí ni pé àìsí lérí pé ntí èèyàn ní kọ́wá ni mo lérí rẹ̀ lápèjúwe kéèyàn wá lérí pé a lórí àárẹ̀ tó ń wà yìí bọ́lọ̀ ń bá ní kó wọn gbádùn ẹran lamẹ́yìn lòun ó fi dúpẹ́ fọlọ́n lápèjúwe lẹ́ran tí èsè tiẹ̀ èèwọ̀ lélẹ́yìí náà irú ẹ̀ṣẹ̀lẹ̀ rí láyà nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan yá rànkúnmi ń rànkúnmi ọwọ́ ń gun rànkúnmi yìí ọwọ́ gbádùn rànkúnmi náà púpọ̀ ìwọ̀n ń pẹ́ á kọ́dà bí òun ti gbádùn gúngun rànkúnmi yìí tó bí rànkúnmi yìí bá fi ṣe báyìí gbé òun débi tó òun lọ lálàáfíà òun ọ̀pá òun ó fi dúpẹ́ fọlọ́n ọ̀rọ̀ wa dìjà láàrin onírànkúnmí àti ẹ̀ńtó lérí. ẹ mẹ́jà ti gbọ́ o ìtumọ̀ ẹ̀ ní pé kọ́dà bí ọba gbowó òun ò fún ní kíni òun ò fún lówó rẹ̀ àmọ́ sẹ̀ríà ìsìlámù ò pé kéèyàn ta tó ní jẹpa ní kúkúrú wọn wá bá anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ni lana dọrọ bíi máa la yamliku al-abdu èyàn lérí ntí ọ̀nì bọ́ọ̀bá mọ̀ fẹ́ lérí ntó nítọ́ jẹ́ tiẹ̀ rànkúnmi tiẹ̀ ni ò lérí pọ̀ pa fọlọ́hún àmọ́ rànkúnmi ò rànkúnmi àbí nǹkan oníǹkan eléyìí ara ìdájọ́ kínni ìdájọ́ ìlérí nínú sẹ̀ríà ìsìlámù ni eléyìí lè jọ bí ẹ̀rín àmọ́ gbogbo ẹ̀ làwọn àfa àmọ́ ṣe lálàyé kọ́mọ́ fi dìrú jú ara ń tó tún lónìí nípa ọ̀rọ̀ pé kí la lè fi tọrọ kí la lè fi tọrọ wọ́n ń sì gbọ́ pé a ebe yẹn lè fi iṣẹ́ rere tọrọ lọ́dọ̀ ọlọ́run ebe yẹn lè fi kíni iṣẹ́ rere tọrọ ní ọ̀dọ̀ ọlọ́run anabi faramọ́ lóòótọ́ sallallahu alayhi wa sallam pé kéèyàn ó fi iṣẹ́ rere kó fi ṣe kíni àmọ́ ta ni ó fi iṣẹ́ rere tọrọ ẹni ó ṣiṣẹ́ rere ni o kìí ṣe pé iṣẹ́ rere oníṣẹ́ kan iṣẹ́ oníṣẹ́ kan ni wọ́n máa wá fi tọrọ lọ́dọ̀ ọlọ́run anabi ọ̀faramọ́ yìí ni torí náà ká gbọ́yìn náà yìí iṣẹ́ rẹ tí wọ́n ṣe fúnra rẹ àlàámọ́lù sọ́ọ́lìhù tó ṣe fún rẹ òun là nábì ní wàá fi tọrọ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run wọ́n là pé mo ṣe tiẹ̀ níjọba yìí gbogbo àpèjúwe tẹ́rì tí ń bẹ nù hadithi ń tọ́ṣẹlẹ̀ nu àwọn tí ó ké fẹ́ tó ké yẹ tó ké dàbò wọn lórí àwọn mẹ́ta kílẹ̀ nìkan gan wọ́n wí kọ́sẹ́ ni ó pé òun fi àdúrà tí lámẹ́yìn ṣe òun fi bẹ lọ́hùn àbó òun fọlá lámẹ́yìn hàn ẹnìkọ̀ọ̀kan wọ́n ń bọ́ wájú ń sọ kí ni iṣẹ́ eré tóun gan-an ṣe alákọ̀ọ́kọ́ bọ́ wájú ó ní àwọn òbí òun lòun ṣe dáadáa fún kọ́dà ńjọ́ báyìí ńjọ́ báyìí àdéhìí tó gùn ni nípa bóun ṣe gbọ́lá fáwọn òbí òun lórí ọmọ òun lórí ìyàwó òun ọlọ́run bọ́ báyìí pé torí tiẹ̀ lòún fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run mọ́sá apá táwọn wà yìí ànábì lókè náà sí díẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ kò tó wọn jáde. ńgbà orí báyìí wọ ẹnì kejì ìwọ náà ronú iṣẹ́ rere wo ló ṣe fọ́lọ́run ẹ̀kejì bọ́ wájú pé òṣìṣẹ́ kan òun gbà ṣiṣẹ́ àdéhìí tó gùn ni àmọ́ ká gbé kúkùkù ọlọ́run gbà ṣiṣẹ́ òun sì lámọ̀yìn yìí mà ti lò mí púpọ̀ adúrúṣẹ́ yìí owó kínkínní yìí bẹ́ẹ̀ ní ti ń sìn jẹ́ contract nínú sharia islam almuslimuna ala shurutihim tọrọ pọ̀lọpọ̀ náà mọ̀ lónìí bẹ́yàn bá lóun fẹ́ bẹ́yàn ń sẹ́ ẹfẹnukò lórí irú iṣẹ́ wo èló sì ni àmọ́ wa ẹ oúnṣẹ́ wa rán wa ń sẹ́ta wa rá mílíọ̀nù tí ó gbà ń bẹ́ẹ̀ ojú yẹn wá ná sí pé ẹnu díẹ̀ tó wà fẹ́ mi lọ́kàn èyí wọn kàn o ọba ń ṣiṣẹ́ báyìí èèlò lọ́tí ọlọ́run ẹ̀tìjọ́ ládéhùn ẹ̀tì fọwọ́ sí i àmọ́ wá rí owó tó jáde fún bẹ́ẹ̀ àtàwájá àtúnwò ṣe àtúnwò ṣe ọ̀bá ṣẹ̀ríà ìsìláàmù mọ́ ní kúkúrú arákùnrin yìí ọwọ́ àwò pé a owó yìí kéré lẹ́yìn tó ti lóun fara mọ́ àwọn wa ọ̀yàn jẹ o nítorí lóun ó fún ọ òun náà lóun ó fún ọ ọlọ́wọ́ abínú lọ ọlọ́wọ́ fẹ́ òun mọ́ ẹ wá wo àwọn oníbẹ̀rù ọlọ́run sẹ́mi kíkọ́ yẹn jẹ́ lóòótọ́ kò sì ṣàbòsí fún un ọwọ́ abínú lọ ẹ̀rọ ọlọ́run tún wá bà á pé à ẹni tó wá kọ owó tì mí yìí nísìnyí bó o ní wàá ṣe ẹ pé kí lárákùnrin wá lóun ṣe ọlọ́run wá wo pé kí lóun ó ṣe òun wá fowó yìí ra nǹkan ọ̀sìn ẹyọ kan péré nígbà tó wó tó tóra jẹ àbó tó rọmọ ewúrẹ́ bó ti wà nù hadisi nìyẹn ọlọ́yin tó ń rà yìí náà bá tún bímọ ọdí méje ọdí mẹ́ta àwọn náà tún bímọ àwọn náà tún bímọ òun wá rárá wá kọ́mọ yìí dàpọ̀ mọ́ nǹkan ní tòun òun ṣe ọgbà fún un lọ́tọ̀ alákùnrin yìí bí owó wa ń wọ́n ọjọ́ kan ni láì mọye ọdún ọwọ́ apàdà dé owó òun jò ní ìbáwọn báwọn kó nǹkan òun owó ọjọ́ wo iṣẹ́ báyìí báyìí Allahu Akbar ọlọ́run wá sí agbo màálù agbo ẹran òun wá sí fún pé bísímìlá owó rẹ̀ nù má fi òun ṣe yẹ̀yẹ́ alówó owó iṣẹ́ tóun bínú kó wọn ọ̀fẹ́ mọ́ òun nídìí ẹ̀ nísìnyí báwọn kó ọlọ́run wá ní wàláhì òun fọlọ́run búra owó rẹ̀ ẹjọ́ náà òun ló di gbogbo nítorí rí torí náà máa kó gbẹ lọ ó ló sì kó gbẹ lọ tọ́ba yìí pé ẹ̀rù wọ ọlọ́run lọ́ba òun lòun fi serú ẹ̀ ọlọ́run dákun káwọn yọ̀ ń bí táwọn wà yìí anabi lókè yìí bá tún sí sallallahu alaihi wasallam àmókù díẹ̀ tí ó fi gbà yàn tí wọ́n fi jáde ẹnìkẹta náà tún kó òun náà ro tiẹ̀ náà gbogbo wọn iṣẹ́ tí wọ́n ṣe ni o wọn ò pé iṣẹ́ ṣe o torí pé ká má ṣe àlàámọ́lù sọ́ọ́lù gbọ́yé o pé ọlọ́run ní a máa fi iṣẹ́ rẹ tọrọ iṣẹ́ rẹ tiẹ̀ tó o ṣe fọlọ́run níkọ́ wá pé kọ́lọ́run ó wò mọ́ ọ la a ah, ọlọ́run ọba yìí pé wọ́n mo bẹ̀rù tí mo fi ṣe báyìí dákun ṣàánú èmi náà lọ́nà báyìí ó dáa púpọ̀ ẹnu hadithi tá à ń ṣàlàyé fúnra wa ní kúkúrú kílẹ̀ nìkẹ́ẹ̀ta wí ẹnìkẹ́ẹ̀ta ní ẹni tó jẹ́ bí ìbátan òun lóbìnrin bí ọmọ ẹ̀gbọ́n àbọ̀mọ ẹ̀gbọ́n bàbá àbọ̀mọ àbúrò bàbá táwọn jọ ń gbélé ọmọ náà wù ú púpọ̀ òun sì mọ̀ pé kìí ṣẹni tóun lè fẹ́ àmọ́ òun fẹ́ bá a ṣèṣe kúṣe ọmọbìnrin yìí sì jọmọ gidi gbogbo ìgbà tóun bá ń fi irú nǹkan bẹ́ẹ̀ lọ kìí gbà àmọ́ ojú owó wa kàn lọ́jọ́ kan òun sì lówó ọwọ́ á bá òun pé kóun gbóhun láṣìírí òun à ọ̀rọ̀ àṣírí gbogbo kọ́ nítòun náà ti ń béèrè láti jọ́ yìí bọ́ ọ bá ti mọ̀ pé o nídìí owó ọlọ́rọ̀bìnrin yìí wá dorí kodò ronú kò sí níbòmí ọ̀dà tó bá yẹ pé nítorí ọ̀fẹ́ ṣẹnu òun ò ní choice òun gbà fọlọ́n ọlọ́run wá òun wá fún un ládéhùn bí àwọn ó ti ṣe iṣẹ́ bú yìí ó ní gbà bó ti wà ní àdéhìsì tó gùn gan ni o àdéhìsì tó lẹ́sẹ̀ ńlẹ̀ dín lẹ́nu sọ ìlú buhari ni ó ní gbà tó ń wá bó ibà nàbì ti júwe nìyẹn ó ní gbà tó ń wá dé ibi tọkùnrin máa gbé lára obìnrin tí ò sí gàgá kankan láàrin àwọn méjèèjì ọlọmọbìnrin yìí wá wá ní bẹ̀rù ọlọ́run ó lóun ọ̀gbọ́n ju bẹ̀rù ọlọ́run yìí náà lọ òun sì dìde. fún wọn ọ̀dá nǹkan kí nǹkan nìwò má owó tó ń wá tó wá béèrè ni òun wá kó fún pé máa lọ òun bẹ̀rù ọlọ́run ìwọ ọlọ́run tó bá yẹ pé ẹ̀rù rẹ lòún bà lóòótọ́ ọlọ́dàkùn kọ́ àwọn yọ ànábì ní lókè yìí bá sí yányán n ti ń jẹ́ àlàámọ́lù sọ́ọ́lì nù o kìí ṣe sẹ́tẹ́ nìkan ṣe o bẹ́yìn ò ṣe lè lérí pé wọ́n para nǹkan mi ràn nǹkan mi fi dúpẹ́ fọlọ́run ò lè máa fi sẹ́ẹ̀rẹ́ tẹ́nìkan ṣe náà ọmọ fi bẹ lọ́hùn ìwọ náà ṣiṣẹ́ tiẹ̀ ọ̀nà tẹ́ni tó ṣiṣẹ́ rí lè fi wúlò fún yẹn ànábì yẹn ju ẹ̀ sallallahu alaihi wasallam ànábì nílò ọbẹ̀ ni náà pé rántí èmi náà nú àdúrà ṣàdúrà fún mi èyí ń lè yẹn lè lọ ọbẹ̀ ni ó ṣiṣẹ́ rí àmọ́ sẹ́ẹ̀rì di àwọn onímọ̀ níbi ìgbà téèyàn ń lọ dín owó olówó mú lákàntì rẹ̀ wọn ni ọmọ pé ọlọ́run wọlé àṣẹ rẹ̀ jẹ́ nìkan sí báwọn onímọ̀ ti wí nù ní kúkúrú ọ̀rọ̀ nẹ́fẹ̀rù lásọ débẹ̀ kí lèèyàn lè ṣe kí là lè ṣe nípa kíni nípa ìlérí. lára fíkì hadithi yìí bá a bá wo Umar ibn al-Khattab ó ní an àtàkìfà laylatan mo ní ṣe káfù ní kíni lórúkọ kan. ebi làwọn onímọ̀ ti mú pé àṣekò sínú dandan kìí ṣe májẹ̀mú ni pé béèyàn bá béèyàn bá gbààwẹ̀ kò lè ṣe ẹ̀ẹ́tì káàfù torí wọn yìí gbààwẹ̀ lóru wọn máa rúṣì lóhun fẹ́ ṣe ẹ̀ẹ́tì káàfù lóru ànábì ní àwòfí bìnnà zèrìkà lọ́ọ́ ṣe bó ti wí fọ́lọ́n ibi yìí làwọn onímọ̀ ti mú bẹ́ẹ̀ pé béèyàn bá fẹ́ ṣe ẹ̀ẹ́tì káàfù kọ́dà bí ó gbààwẹ̀ tí ò jẹ́ àsìkò àwẹ̀ àbí tí ò jẹ́ ni táwẹ̀ ṣe dandan fún kò burú kò ṣe ẹ̀ẹ́tì káàfù kọ́dà bí ò sí nínú kíni yóò sí nínú ààwẹ̀ gẹ́gẹ́ bí hadithu Umar ibn al-Khattab radiyallahu anhu. hadithu kẹta tó kún náà lọ́gbẹ̀yìn nù kìtàbù lẹ́ẹ̀kẹ́káfì yìí aw babu lẹ́ẹ̀kẹ́káfì. hadithu tó gùn díẹ̀ ni ìyá ńlá wa Safiyya bint Huyay ara àwọn ìyàwó anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun nìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí. Safiyya bint Huyay nínú àwọn ìyá ńlá wa ni àwọn ìyàwó anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn tọ́lọ̀ ń sì fi ṣe wáàsí fún gbogbo èèyàn ní anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì ní man abtaha bihi amaluhu lam yusri' bihi nasabuhu ẹni tí ọwọ́ rẹ̀ bá ní ọgbẹ́yìn ìran rẹ̀ ò lè ti wájú o ẹni ọba ìpèsè rẹ̀ tó ṣe ẹnu bí ó yẹ kó mọ̀ nìyí àbí wọn ti bí wa nínú ọ̀rọ̀ tọlọ́run ànábì ní ọsà yẹ yìí wọn o ẹ sì rẹ lómiì tí wọn ò bí ń bí jẹyìn rò pé ọ dáa pẹ̀lú sí ọwọ́ tiẹ̀ ẹ sì bá wájú Sọfiyatu bintu Huyay bàbá Sọfiya tá à ń pè ní Huyay bin Akhtab nínú àwọn tó ní ànábì la dójú ni tí wọ́n kú sórí kèfèrí àwọn ní Huyay bin Akhtab nínú àwọn àgbà yahudi madina ní ọ̀yẹ́ yìí jẹ́ àmọ́ òun lọ́wọ́ bí ìyá ńlá wa tá à ń pè ní kíni sọ̀fìyàtú bẹ́ńtò ọ̀yẹ́ yìí àti man abtọ̀ àbíhi amaluhu lam yusrẹ̀ bihi nasabuhu ẹ̀ ibi wọ́n ti bí àwa kò àwọ̀ gbọ́dọ̀ mọ́ wà lìjẹ́ náà kò sí yìí o ọlọ́run ní kéèyàn ọmọ tán rẹ o bọ́ bá rí bẹ́ẹ̀ Allahu akbar ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ àti bọ́ba yìí pé wọ́n bí wa mẹ́ni kínní àbí bí wọ́n ti bí wa ọ̀yẹ́ káwọn ń kọ́ ànábì ọ̀wọ́ náà o sallallahu alayhi wa sallam nbẹ nu alukur'ani kari mu an kọ anabi kan ti an se pele doni tabati yada abi lahabin wa tabba ẹ̀gbọ́n bàbá anabi ni jẹbẹ abu lahabi ẹ̀gbọ́n bàbá anabi síbẹ̀ Ọlọ́run tún sọ èpè rẹ̀ nínú alukur'ani kíkà wọ́n ma ké ẹ dákun ẹ má jẹ́ ká tanra wa o ọlọ́run ọba ní kíkó wọ́ wáyé kọ́ wa ṣiṣẹ́ tí ó jẹ lọ́run pé yẹn bá ṣe ṣe é mọ́ bẹ́ẹ̀ náà ni ọba nǹkan ẹ̀ àmọ́ àwọn ibi kan wọ́n ti bí àwa àyìn o àwọn àgbàlagbà ti ṣiṣẹ́ àwọn àgbàlagbà ṣiṣẹ́ òun la wí ni àwọn àgbàlagbà ó rẹ̀ sàn tí wọ́n lọ́dọ̀ ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ ọlọ́run lòun ò nìkan jẹ́ àmọ́ ẹnìkan tí ò ṣiṣẹ́ ọmọ retí pé wọ́n jẹnu tẹ ẹnìkan ọlọ́run ló ń yẹ sọba abẹ́ o òun yẹ sọba alábòsí o àpẹẹrẹ sì ni ọlọ́run fi lélẹ̀ fún wa ẹ̀gbọ́n bàbá anábọ́à Muhammad sallallahu alaihi wasallam èèyàn tó ń súnmọ́ yẹn jù bẹ́ẹ̀ lọ. kọ́dà kó tó darí anábọ́à Muhammad sallallahu alaihi wasallam ẹ wo ń tal Qur'an karim mú pàkíyèsí wa sí. daraba Allahu mathalan lilladhina kafaru imra'ata Nuhin wa imra'ata ọlọ́run lápẹẹrẹ àwọn kẹfìrí àpẹẹrẹ kíni àwọn kẹfìrí pọ́nbélé àwọn wo lápẹẹrẹ kẹfìrí nínú Al-Qur'an Al-Karim ìyàwó ànábì Nuhu àti ìyàwó ànábì Lútù àpẹẹrẹ kẹfìrí tọ́lọ́run fi lélẹ̀ nínú Al-Qur'an ni ìyàwó ànábì ọlọ́run ọlọ́run wa la tó fàpẹẹrẹ àwọn mùmíní lélẹ̀ tálàpẹẹrẹ ìyàwó mùmíní wà múra àtàfẹ̀rẹ̀ àwò ìyàwó fìràwọ́nà apẹ̀rẹ̀ mùsùlùmí gidi ó gbé eléyìí yẹ kó tó níta jí fún wa pé bí wọn bá ń tẹ̀yàn tẹ̀yàn ọmọ tán rẹ o. sọfíyà tó dé ń tó xẹyẹ yìí radiyallahu anha ìyá ńlá wa tá ń pè ní sọfíyà lórí ìdájọ́ ẹ̀ẹ́sì káfù ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. ó ní sallallahu alayhi wa sallam mu'takifan fil masjidi. alábìnṣe ẹ̀ẹ́sì káfù lọ́jọ́ kan nínú mọ́sálásí ẹ̀rí gbogbo bí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀kẹ́ká fún wọn máa fi kún pé kí ni fil masjidi mọ́sálásí ni wọ́n ti ṣe é ti káàfù o àmọ́ àwa tilẹ̀kùn mọ́ rí aláàjáde fógójì ọjọ́ àgọ́ ọjọ́ mélòó anabi ọ̀wọ́rú ẹ̀ rí sallallahu alaihi wasallam mọ́sálásí lèèyàn ti lọ ṣe é ti káàfù. náà tún wí bẹ́ẹ̀ ọ̀là anabi jáde ńlẹ̀ ni ọ lọ mọ́sálásí fàtẹ́yìtuhu azuruhu ara àdájọ́ àìsè káfùnù níbi tí islam rọrùn dé káwa náà sì má fà á lé àtẹ́bíyàn bá ń bẹ ní ètè káfù kìí sí wọ̀ kọ́dà kíyàwó rẹ̀ ọmọ wa sálámà sí kọ́dà kíyàwó rẹ̀ ó ní nǹkan kan tó fẹ́ bá a sọ ẹnu kò gbọdọ̀ sí àjọṣepọ̀ lọ́kọ-láya kọ́dà kò gbọdọ̀ sáyé à ń dìmọ́ rẹ ní àbí nkankan ní ọ̀gbọ́dọ̀ sí tọrọ lọ́wọ́ bá ní wa antum aakifuna fil masajid ọlọ́run níbẹ̀ bá wà ní tìkáfù mọ́sálásí èyí ní déwọ̀ ní kúkúrú sọ̀fíyá ní fa àtẹ́yìtuhu azuruhu laylan mo wá kí ànábì nínú mọ́sálásí sallallahu alaihi wasallam níbi tí ti ń ṣe ẹ̀ tìkáfù kódé yìí nìkan kọ́ fàḥàdàtúhù mo bá a sọ ní ti ń bẹ́lẹ̀ mí mi mo bá a sọ̀rọ̀ èyí ò ní èsè wọ̀ thumma qumtu li anqalib mo wá dìde pé kí n máa padà wọ inú lílọ kódé yìí ò nìkan kọ́ faqama ma'i liyaqlibani anabi bá tún dìde ọfẹ sìn mí alayhi wa sallam bí islam ti rọrùn tó nù anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọfíya wa bá ọba sọ̀rọ̀ ó dìde ń lọ ọfẹ́ sin sọ̀fíyá ẹnu pàápàdà rí i pé sísìn onẹ́tìkáfù ọ̀gbọ́dọ̀ tayọ ààlà mọ́sálásí o irú mọ́sálásí tó ní bẹ̀ràndà báyìí ọ̀pin èèyàn síyàn kò gbọ́dọ̀ tayọ kínni bẹ̀ràndà mọ́sálásí àmójòkó ń bì yìí ẹni ó sì wá kí dìde akọ́tẹ̀lé dẹnu ọ̀nà mọ́sálásí kò léwọ̀ èyí tá a nẹ́bi o sallallahu alaihi wasallam ká má sì gbọ́ wakana maskanu ha fi dari usama bin zayd ẹni ọgbà hadithi yìí wá kọ́dà yín wá ń júwe ká fi mọ̀ pé ibi tí sọ̀fíyà ń gbé ó sí mọ́sálásí o wọ́n ní wakana ha fi usama bin ilé usama ọmọ zaydi ní ilé tani nílé sọ̀fíyà. Yeah arabi táwọn onímọ̀ máa pè ní mushkilu alhadithi ní mushkilu alhadithi sọfí yóò ṣe máa gbé ilé osama ọmọ zaidi tí nǹkan kan pa wọn pọ̀ kìí sọmọ rẹ̀ kìí sàbúrò rẹ̀ arabi làwọn afáàtì máa ní ìgbà míì bẹ́yàn bá kàn kéke gbẹrẹ fún tí ọ̀la afáàtì ọmọ sọ àlàyé fún yọkàn máa tútù ni ẹlòmí ọwọ́ àpé kọ́dà kò burú kéèyàn ọmọ gbélé àà ìtumọ̀ maskanu ha fi dárí Usama bin Zaidi àpẹẹrẹ ríro bẹ́ẹ̀ pọ̀ nù hadithi ni pé ńgbà tẹ́ni yìí ń gba hadithi ẹni tó hadithi yìí kalẹ̀ sọ̀fíyè òsì máa ń jọ náà Usama bin Zaidi náà òsì máa ń jọ náà àti létí sọ̀fíyà ń gbé lójú ayé ànẹ́bí ńgbà tó kú òun lọ́padà kángun síta ni. Usama ibn Zayd ìtumọ̀ ẹ̀nu o ìpètò kẹ́bà ayé yín o ẹ̀ ń tí ẹ̀ ń gbọ́ mi nísìnyí ilé tẹ mọ̀ tí Usama bin Zayd ń gbé wọn ibẹ̀ ní Sọ̀fíyà ń gbé o ìtumọ̀ nígbà náà ìtumọ̀ hadithi nù kẹ́ wá sípà bí Usama àti Sọ̀fíyà ń gbélé kan náà àmọ́ ní gbẹrẹ fún ó lè fẹ́ jọ bẹ́ẹ̀ làwọn àfáà fi máa kìlọ̀ pé bó ti lè wọ́ ọmọ èèyàn nídìí àfáà tí ọmọ gáìdì yàn nípa ọ̀rọ̀ kéwú kọ́lọ̀ nǹkan san gbogbo àwọn àfáà wa lẹ́sìn dáadáa. famarra rajulani minal ansar sọfíyà bíntu eh, Huyayy ní bá nàbì tí wàá dìde tí ń sìn ń lọ lẹ́nu baranda mọ́sálásí yìí náà kọ́lá àwọn arákùnrin méjì kan táwọn ti ń bọ̀ àwọn kan lọ tí wọn rajulani minal ansor nínú àwọn ansọ́rù ni. ẹ wo ti sọ̀fíyá wí sọ̀fíyá ní kíni laylan alẹ́ ló ń wá kò sí náà gbòòrò mẹ̀dínà ń gbà náà anabi sìn bí wọ́n bá tiẹ̀ tàn àtùpà nínú mọ́sálásí wọ́n tàn àtùpà sí ń hàn pé varanda mọ́sálásí àbíta mọ́sálásí òkun biribiri ni àmọ́ èèyàn sá mọ̀ bó tilẹ̀ wù ké okùn okùn ẹ̀ mọ̀ ìdú ọkùnrin àti ìdú obìnrin. àwọn arákùnrin yìí bí wọ́n ti wá tajú kán wọ́n rí anabuwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n sì rí i tí obìnrin kan dúró lẹ́gbẹ̀ẹ́ wọn ò mọ obìnrin tí ń ṣe. alayhi wa sallam ẹni tí ọlọ́run kọ́ kọ́gbọ́n sallallahu alayhi wa sallam bá anabi ti rí ntọ́ sẹlẹ̀ ni anabi ti máa tó túmọ̀ fakọ́ọ̀là ẹsẹ̀kẹsẹ̀ anabi bá nàún sí wọn alárèsílẹ̀kùnmọ̀ ẹ̀dẹ̀rin ẹ má wulẹ̀ sáré rìn alárèsílẹ̀kùnmọ̀ ẹ̀rìn yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìnáhà sọ̀fíyẹ́tù bẹ́ẹ̀ ń sọ̀fìyẹ́ sọ̀fíyà ọmọ àṣòyé ìyàwó mi tẹ́ máa ní òun lèmi rẹ̀ bú o. ànábì ní wíbá òun sallallahu alayhi wa sallam. fakọ́ọ̀lá àwọn arákùnrin méjèèjì bá ní ah subhanallah subhanallah àmọ́ wá rorò kúrò sí wa ànábì ìtumọ̀ subhanallah ìnùgá. Ah. ànábì wa ní fakọ́ọ̀lá ànábì ní mọ̀mọ́ bẹ́ẹ̀ àmọ́ inna shaytana lẹ́yẹ́dìrì mìnibìnrin ádámà mẹ́jọ̀rọ̀ dàm anabi ní ṣètọ́ni tẹ̀rí ni bẹ́jẹ̀ tí ń sakuléjì nínú ọmọ anabi ádámà bẹ́ẹ̀ ni ṣètọ́ni rìn kí lára ọmọ anabi ádámà kò sígbà tí ṣètọ́ni ò lè lò yàn anabi ní ntọ́jẹ́ ńṣe tí mo ṣe ni wà á ní xeftu an yakzifa fi qulubikuma sharra tọrẹ́rù bà mí kí sùn ọmọ ti gbé nǹkan kan sí yín lẹ́mìí bẹ́sù bá sì gbèrú ẹ̀sìn yín lẹ́mìí sànẹ́bí ọlọ́run ẹ̀sàgbákò kẹ́yìn orórò kúrò sànẹ́bí ọlọ́run mo wá rí i pé tẹsẹ̀ mẹ́rin yín ni wọ́n fẹ́ jọ bẹ́ẹ̀ kẹ́ ẹ má wàá sórí ibú ló jẹ́ ń pè yín pé a ìnáha sọ̀fíyàtú bẹ́ńtò òye yìí lámẹ́yìn ọmọ lámẹ́yìn ìyàwó mi tẹ́ ẹ máa nì òun lèmi rẹ̀ dúró ní òkun o sallallahu alayhi wa àwọn onímọ̀ wa wo hadith yìí ń gba wọn ṣe wọn fọ́ sí wẹ́wẹ́ wọn wá yọ oríṣiríṣi ẹ̀kọ́ ń bẹ̀. ara ẹ̀ ni pé gbogbo ẹni tí ọba já àfa tó jogún ànábì ọlọ́run ara ń tẹ̀yìn ó fi jọ ànábì ọlọ́run kọ́kọ́ ẹ̀kọ́ rẹ̀ ń di eléyìí wọ́n ní alàlà áàlìmì àyàbẹ̀tàìdá àmàwáàtì ní rìbà ti wọ̀ ṣẹ́kì. túláàsì ni kó ní mímọ́ àfa kó jìnnà sí gbogbo bíi iyèméjì gbogbo ibi táwọn èèyàn máa ní àbí orí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ kò ní mímọ̀ ta kété bọ́ba fẹ́ rí bẹ́ẹ̀ kó tètè ṣe ń tí wọ́n jẹ wọ́n mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ẹ wà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n rọkùnrin tó dúró wọ́n sì mọ̀ wọ́n mọ̀ pa nẹ́bì ni wọ́n sì mọ̀ pé obìnrin ló dúró tí àmọ́ wọn ọmọbìnrin tí ń ṣe wọ́n bá tẹsẹ̀ mọ́rin ànẹ́bì ni ẹni sùúrù ẹ̀ máa wulẹ̀ tẹsẹ̀ mọ́rin lámọ̀yìn ọmọ lámọ̀yìn ni. òun ni bẹ́ẹ̀ bá wà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ànábì lọ́jọ́ tí máa ṣe wá àti fáwọn obìnrin àwọn obìnrin lọ́wọ́ àtọrọ lọ́dọ̀ ànábì pé àwọn ọkùnrin ti gba gbogbo ọjọ́ tán mọ́ wa lọ́wọ́ irú bí eléyìí táwọn ìyá wa àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n obìnrin náà tí mo láwọn náà fẹ́ ìhúnú hàn pé gbogbo òbéèrè tá a bá là ń béèrè àwọn ọkùnrin ní béèrè gbogbo ẹ̀ àwọn ìyá ńlá wa àwọn sọ̀hábìyà àtàwọn sọ̀hábìyà ànábì lóbìnrin àwọn náà wúrú ẹ̀ radiyallahu anhunna wọn làwọn ọkùnrin ti gbogbo àsìkò wa nẹ́bí wọn ti gbà tán bàbá sì ní àjọ àjọ wá wà sí lóòótọ́ ká tó la rọ̀rọ̀ sọ àwọn ó ti sọ gbogbo ẹ̀ wọ́n ti béèrè gbogbo béèrè nítòkù tá a fẹ́ ni pé fáwa níjọ́ kan tọkùnrin ò ní wá wọ́n wá bí wọ́n wá tọrọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ànábi pé yá àmọ́jọ́ tí wàá ti mọ̀ pé wà á ti jọ́ báyìí o láyè báyìí o àwọn obìnrin nìkan ni á gbọ́ àwa la gbogbo tí ń sì ń bẹ lẹ́mìí tiwa náà á béèrè. ta ni ó rorò kúrò sáà nẹ́bí bá nẹ́bí bá lọ àárín àwọn obìnrin kò sí nínú àwọn sọ̀hábì ànẹ́bí sọ̀lọ̀ àmọ́ ànẹ́bí kì í dán o ànẹ́bí ọwọ́ aké sí Bilal radiyallahu anhu Bilal kálọ̀ à ń lọ ṣe wá sí fún àwọn obìnrin sallallahu alayhi wa kéèyàn wá gbóhùn dásà látúlẹ̀ àbá dáǹkà òkè sọ̀rọ̀ ẹ̀rín àbá à ń kọ́ àwọn obìnrin à ń kọ́ wọn lẹ́sìn ni à ń kọ́ wọn kankan ni kóun nìkan wá máa wà láàrin àwọn obìnrin olóbìn ọ̀tàkùsù náà nàbí sallallahu alayhi wa sallam wọn ni onímọ̀ kó jìnnà sí kínni gbogbo ààyè orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àbí àbí kọ́kọ́ ti ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ànábìyàwó amóbìnrin lálọ́wọ́ já lọ sí wá àti fún àwọn obìnrin gbogbo àwọn ẹ̀kọ́ báyìí nínú ẹ̀kọ́ tèmi rí lápèjúwe bí yẹn bá wà Mẹ́kà tó wà Mẹ́dínà àwọn tí ń lò fi ọlọ́run kọ́lọ́run kò ṣe ọlọ́run fáwa náà. bí sẹ́mọ̀ pé ti àwọn ọ̀kọ̀ dàrú báyìí ilé ẹ̀kọ́ obìnrin lọ́tọ̀ ilé ẹ̀kọ́ ọkùnrin lọ́tọ̀ ni kọ́dà bóbìnrin fẹ́ kàwé tí ó di pòfẹ́sọ̀ yunifásitì tó gbé ń bẹ́ẹ̀ jamiatul banati ń bẹ ń gbòòrò Riyadh. àwọn schools tó jẹ́ schools àwọn ọmọbìnrin yìí in most cases wọ́n ní di mọ́tò tí ó máa gbé wọn. tí wọ́n bá wá kọ application pé a fẹ́ gba driver ẹ pé kí ni condition alákọ̀ọ́kọ́ ẹ ọ gbọ́dọ̀ jẹ́ni tó níyàwó òun àtìyàwó rẹ̀ làwọn ó sì jọ gbà. naam àtẹ̀mí náà rí ni tí wọ́n wàá gbéyàwó tèmi náà lé ti ń lọ sùn gbogbo ẹni tí wọ́n bá lọ gbéyàwó rẹ̀ àbí wọ́n gbọ́ ọmọbìnrin rẹ̀ bọ́ba ti sílẹ̀kùn fọ́mọ rẹ̀ yóò rí i pé dírẹ́fà àtìyàwó rẹ̀ ní bẹ nínú nínú mọ́tò ọjọba ti jínlé lásùbà òun àtìyàwó rẹ̀ gbọ́dọ̀ jọ wà nínú mọ́tò kó tó lọ gbé ọmọ ọlọ́mọ gbogbo eléyìí ẹ̀kọ́ ìsìláàmù ni ìjà àgbà wọn ò sì ní gbọmọ èké àgbàlagbà náà àmọ́ síbẹ̀ náà ìwà àtìyàwó rẹ̀ láàjọgbà dábàá pé wọ́n tún arò kẹ́kí nǹkan ságbàlagbà wọ́n lè rò ó àti kéèyàn ó dènà sí gbogbo ntọ́ba jẹ́ ṣáàkù rí bàbá nàbì tí kọ̀ wáyé ẹ dákun gbogbo àwa tá a bá ń serú bẹ́ẹ̀ ẹ àsàlátù ni à ń kọ́ wọn kéwù ni à ń ṣe nǹkan nǹkan ni kọ̀lẹ́tọ̀ọ́ káwa náà sì dènà sí i gbogbo ibi tí ọba tí wàá di kọ́dà ẹlòmíọ̀ mọ́ láì dáa obìnrin mi lè kó òun wá béèrè ẹ̀sìn náà lóhun nìkan yọ wá wọlé bá a pa kọ́dọ̀ obìnrin mi ò lè ọ̀rọ̀ àṣírí ni àpọ̀ wa ni wọ́n tilẹ̀kùn gbogbo eléyìí nǹkan kí nǹkan ni wàláyé nǹkan kí nǹkan ni n ti ń ṣẹlẹ̀ ní àkàǹgbé gbogbo wa ń gbé kọ́dọ̀ òfin mọ́ àwa tá a bá jẹ́ olùkọ́ téèyàn ọmọbìnrin kan eh, òun supervise rẹ̀ ní ìyẹn olóhùn fẹ́ béèrè kíní kan lọ́wọ́ ọ̀gá ni pé mi bá ń bọ̀ kí wọ́n pé méjì wá. àbí bẹ́ẹ̀ kọ́ tó o ti wọlé sílẹ̀kùn nìkan lè ọ̀gbọ́dọ̀ sílẹ̀kùn. àmọ́ kí wọ́n mọ ọlọ́mọ wa ìbọn bá jẹ́ wọ náà wọnú òróró ẹ̀ kọ́mọbìnrin olóbìnrin kọ́ wà nulẹ̀ pẹ̀lú rẹ̀ kó tilẹ̀kùn. wọ́n ní ń béèrè kíní kan àbọ̀ òun ṣe nǹkan kan gbogbo eléyìí ọyẹ ká máa rí lẹ́kọ̀ọ́ lára àwa mùsùlùmí pàtàkì jùlọ ẹni ọba jó ń sún náà àfitọ́ ànábì ni sallallahu alaihi wasallam ẹni déyàn bá ní àwọn ò lè rorokoro sáwa kò tó ànábì nípa ìní rorokoro sí yàn ànábì lọ́gá síbẹ̀ náà ẹ̀wọ̀n tá ànábì ṣe sallallahu alaihi wasallam nípa báyìí lára ẹ̀kọ́ tí àwọn ẹ̀kọ́ tí àwọn onímọ̀ tí wọ́n máa yọ jáde nínú hadithu sọfíya bintu Huyayy pàtàkì jùlọ ni pé alfa abẹ́ni tí wọ́n ń wò kọ́ sí kó gbìyànjú kọ́ máa jìnà sí gbogbo màwáàtínú ríbàtí wọ̀ṣákì gbogbo ibi táwọn yóò ti máa gbé yín àbórí bẹ́ẹ̀ yín àbí nǹkan kan kóhùn wọn ó ti ta ń kété kó jìnà sí kọ́lọ̀ ń kọ́ṣe àánú gbogbo wa ọ̀sàmàlà wa wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi الحمد لله والصلاة والسلام على النبي المصطفى صلى الله عليه وسلم فذكر فإن الذكر تنفع المؤمنين eléyìí tí a gbọ́ nù zikiru kí ọlọ́run ti kí wúlò fún ọ ní ayé àti ní a fi ẹmbà àkókò tí ó kú jẹ́ tàbí béèrè yìí so fún àwọn tí ti kọ béèrè síbí kódà ń kí ọlọ́run kí ó ti rọrùn láti dánwò. aláwọ̀ kọ́nà wọ́n ní ẹni tí ń ṣe ètèkáf nínú mọ́ṣáláṣí ṣùgbọ́n mọ́ṣáláṣí yìí kò ní tọ́ílẹ̀tì oníbi tá a ti ń gbọ̀nsẹ̀ tá a ti ń wẹ̀ ọ́ wá ní agbègbè tí ó ti mọ́ṣáláṣí yẹn ó ní bèsì ńbẹ́ńbẹ́ ilé ìgbẹ́ńbẹ́ńbẹ́ ǹjẹ́ ẹni tí ń ṣe ètèkáf yẹn tó lẹ́tọ̀ọ́ láti jáde kó ní mọ́ṣáláṣí yẹn kó lọ sínú kọ́ńpáàndì yẹn láti lè di àbùkátà rẹ̀ ṣahádà wọ̀. ní kúkúrú mo rò pé alhamdulilayi wa sallallahu ala nabiyyina muhammadu wa alayhi wa sahbihi ajma'in a ti dáhùn eléyìí gbà tá à ń ké hadith èyí wọn burú ẹnu pé kó ọmọ lẹ́nu pé nítorí lọ aisha ní kọ́dà bóun bá bá láàárẹ̀ ńgbà tóun bá wọlé bóun bá kàn kọjá lọ lásán lòun ó béèrè a. Ah, àkọ́dà wọn sì ní ya kíní bímọ òtún wa máa lọ kíyàn gbogbo yìí òun kéyàn ó nínú ẹ̀ẹ́tì káfù. àwọn béèrè yìí ó ń kùn díẹ̀ mọ́ ó wà dáhùn gbogbo ẹ̀ tó ń tàn ok ṣé ó lè gbé Al-Qur'ani Karim lákẹ́kọ̀ọ́ tó wọ́n ti dáhùn yìí ok naam ẹlẹ́ẹ̀kejì naam wọ́n ní ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn gbọ́ pé obìnrin tí ń bá ń lo jimbab ṣùgbọ́n tí kò lo nìkọ́b wọ́n ní nǹkan kan náà ní pẹ̀lú àwọn àrùyàt wọ́n ní sí bẹ́ẹ̀ ní àbí kọ́ Eh, alhamdulillah eh, ọlọ́run ọba yóò ṣàlékún mọ̀nà fún gbogbo wa ẹ ẹ má jẹ́ kí ntí ọba sí nú ẹ̀sìn ẹ má àfi bọ́ o kéèyàn wá pé obìnrin tó bo orí tó bo gbogbo ara tó bo ẹsẹ̀ tó bo gbogbo ní àmọ́ kò lo kíni kò lo ìbòjú káwá obìnrin yìí obìnrin tí wọ nǹkan kan náà ni wọ́n ọ̀rọ̀kọ̀rọ̀ lélẹ́yìí ẹ sì má jẹ́ ká discourage àwọn èèyàn nípa àti máa ṣètò lọ́hùn kò síyèméjì pé n tó pé jù òun ni kò bẹ̀rẹ̀ ó bo gbogbo ń ta àwí yìí kọ́dà kò fojú náà kù òun ló ní ládájú lọ́tẹ̀sùn wọn jù báwọn ìyàwó ànábì kì í ṣe nù sallallahu alaihi wasallam àmọ́bìnrin tí ọba kúndínkà àdékejì ó ní gbogbo ẹ̀ lòún bọ̀ àmọ́ ní bojú káwá pé dèbí omi ní skẹ́ẹ̀tì ni a kò rí bẹ́ẹ̀ o gbogbo àwọn tí ń bá sin wúrú ọ̀rọ̀ báyìí tí wọ́n bẹ̀rù ọlọ́run anabi wa muhammad sallallahu alaihi wa sallam ní bashiru wala tunafiru anabi ní ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ tí ọ̀rọ̀ dùnú ni ẹ máa sọ fáwọn èèyàn ń bí ẹ̀sìn ẹ má lé àwọn èèyàn kó ń di ẹ̀sìn o ṣé n táwọn wá ń wí ni pé kókó bọ́ gbogbo ẹ̀ lẹ́ máa lọ wọ mínísítẹ̀ẹ̀tì kankan náà ní gbogbo ẹni tí ń bá ń wílé yọ ọ̀rọ̀ kọ̀rọ̀ lọ́sọ̀ kó fi bẹ̀rù ọlọ́run aláhùn àdá wọ́n ní ṣé a lè fi túùtù kírun so ìbéèrè yóò yé mi wáyà náà. ok. Uh, alhamdulillah uh, sharia islam ti gbé òfin kalẹ̀ fún tóbìnrin lè wọ̀. Eh, kọ̀sẹ̀ nídìí à ń sọ ló kọ àbí tútù àbí nkankan gbogbo tí obìnrin bá lè wọ̀ ẹ dákun gbogbo ara rẹ̀ ntẹ́ kuraani wí ni pé yudinina alayhinna min jalabibihinna ọwọ́ àti pé méjì ni ọwọ́ kan sókè ọwọ́ kan sísàlẹ̀ gẹ́gẹ́ bí eléyìí èyí àbọ̀ kan lọ́wọ́ látòkè tí gbogbo ẹ̀ bu ntí sẹ̀ríà ìsìláàmù fẹ́ ni pé kọ́sá bò ó pẹ̀lú àwọn májẹ̀mú ara májẹ̀mú ni ni pé kò gbọ́dọ̀ jẹ́ sọ́wọ́bán ṣàfààfà kò gbọ́dọ̀ já sọ tí ó wọ̀ tí wọ́n tún máa rí ti ń bẹ lábẹ́ aṣọ tó wà transparent ẹni nù kò gbọ́dọ̀ jẹ́ pé sọ́wọ́bán yẹ́sìfù kò gbọ́dọ̀ já sọ tí ó máa júwe bó ló ṣe sanra tó bó níbi kan ṣe tó lára ẹ̀ táwọn obìnrin ò fi èsè yìí náà ngbọ obìnrin bá wá ní òun wọ àbáyá àbóhùn wọ nkankan tí gbogbo ẹ wá fún lórí eléyìí èsì àbáyá tọlọ́run àti tànàbí sallallahu alaihi wasallam gbogbo aṣọ tí ọba jẹ ká mọ̀ pé a báyìí níbi báyìí tóbi mọ lára lámọyìn báyìí níbi báyìí mọ lára rẹ èyí ò sínú àbáyá lànà tọlọ́run àbí gbogbo aṣọ tí bá wọ jẹ ìlànà ọ̀tọ̀lọ́hún àti ànágbà Muhammad sallallahu alaihi wasallam. bá a bá ti fi sáwọn eléyìí gbogbo ọ̀nà tí yẹn lè gbà wọ ọ̀kan lọ́wọ́ ẹ̀ méjì lọ́wọ́ tó ti bá lànà tí kùránì àtàbí ti gbé kalẹ̀ mu alhamdulillah. ẹni yìí ìmọ̀ràn ni wọ́n béèrè ní àti ọ̀dọ̀ yìí fún gbogbo àwọn sisters wa wọ́n ní inú aburú tí ń ṣẹlẹ̀ ń sì nípa ọlọ́kadà gé wọ́n ló ṣe ńláàánú ìfún gan wọlé tí ń lo nìkọ́ọ̀bù gan pàápàá pé tí máa ń jó lọ lórí báyìí so fìtílẹ̀ so kí o ṣe pé bíhìmá àwọ́mì ẹ̀ ni ó gbé ìfún gan wọn tún ni wọ́n ń kanra wọn pọ̀ lórí ẹ̀ ní sísà méjì eré ọ̀kadà papọ̀ mọ́kùnrin lọ́kùnrin so ọjọ́ kankan lásán gan wọ́n ní kí ni tẹ́ fẹ́ bá wa sọ lórí eléyìí ṣé kó dáa bẹ́ẹ̀ náà ní àdúgbò. ọlọ́run ọba yóò ṣàlékún mọ̀nà fún gbogbo wa ohun tí oníbèrè ìbéèrè ọlọ́wọ́n san lẹ́sẹ̀ dáadáa lára ń tèmi gan ti ń rí ti ń fọwọ́ kàyàn lẹ́mìí ni a sì ké sí gbogbo àwọn òbí wọn kàlùkù tí ń bá láǹfààní tí ń gbọ́n tá à ń wí yìí ọlọ́run anabuwa muhammad sallallahu alaihi wa sallam lọ́lọ́run ó bi ẹnì kọ̀ọ̀kan bó ti da ẹran tọ́lọ̀ ń kó fún àwọn ọmọ bó ti dà wọ́n jẹ sí. Si torí pé ọmọ ọmọ obìnrin tí wọ́n bá bí ń lé dáadáa kọ́dà kọ́ mọ̀ jẹ́ onínìkan ọ̀bù kọ́ mọ̀ jẹ́ oníjàbù ọmọ obìnrin ọmọlúwàbí tí wọ́n bá bí ń lé dáadáa lórí ọ̀kadà ẹnìkan wá ní jòkó wájú lọ́kùnrin kẹ́nìkan ó jòkó lẹ́yìn wọ́n wá ju ọmọ bíbí ọmọlúwàbí obìnrin wọ́n wá ju sáà kọ́dà mo bìlíìfù pé ọmọ tí wọ́n bá bí ń lé rè kùn ní síbẹ̀. Kama máa wá wu ìwà ẹranko lẹ́yìn tọ́lọ̀ ń ti dá wa léèyàn ká torí pé ní gbogbo àdánwò ogun tá à ń rí yìí bọ́làjú náà ni tójú wọn àfi fẹ́ fọ́ so ìmọ̀ràn lẹ́nu yìí ní ká gbà kò sí rújú rin àbọ̀dà àbí ọ̀dà kódà èmi bìlíìbù pé alọ́mọlúàbí èèyàn tẹ obìnrin títí ju ọba tí kú lára ẹ̀ tí ò tí ì dáadáa òun náà ó rí pọ́tàkù common sense òun kí wọ́n wá lẹ̀ wọ́n má àárín lórí mọ́tọ́sáìkù gbogbo àwọn òbí tọmọ wọn bá ń ṣe báyìí ọlọ́run ó bí yín o nípa ti àwọn tó wá jẹ́ ẹlẹ́hàá abẹ ọlọ́run ọba ọlọ́run ọba yóò ṣèdẹ̀kùn fún gbogbo wa ọ̀rọ̀ yìí àwọn nìkan kọ́ ló kọ́dà púpọ̀ ń bẹ àwọn ọkọ wọn ní àbàsọ́ ọlọ́run ọba yóò ọlọ́run ò ní jí ó lé débi tí a ní rówó fáwọn ìyàwó wa pàtàkì jùlọ àwọn ẹlẹ́hàá wọn bá ní ìdí àti lọ bìkan sí bìkan tí wọ́n wọ mọ́tò kò sí bí ẹlẹ́hàá ó ṣe máa gùn ọ̀kadà kí gbogbo ń tó lóun torí ẹsẹ̀ há tí ò ní di yẹ̀yẹ́ ni mo fi lọ́rọ̀ yìí kọ́dà tí wọ́n kéré àwọn tí àwọn ọkọ wọn ni káwa náà bẹ̀rù ọlọ́run látara bẹ́ẹ̀ péyàn bá sì wò ó ọ̀dà bíi pé iye tí wọ́n Sheikh Ibrahim iye tó ń ta zimba àtọlọ́kadà ẹ́ kọ́dà àfa Ibrahim ní taxi lè má wọn tọ́kadà ńgbà mí ẹ̀ ajẹ́pẹ́sẹ̀ tọ́ni lọ́wọ́ àkùtì ń ṣiṣẹ́ wọn tọ́ba fi rí bẹ́ẹ̀ ṣètọ́ni ló kù fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù tábẹ́lọ́ ńkọ́ lọ́wọ́ ràn wọ́n láwọn lórí ṣètọ́ni ọkàn wa so ẹ dákun káwọn obìnrin náà gbọ́ bẹ́ẹ̀ ẹ wo bọ́lọ̀ ń ṣe júwe obìnrin tí ń bá ń wo jàlbá nínú al-Qur'an al-Karim ọlọ́ọ̀ni dhalika adina ayọ̀ rọ́fúnà fala ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ti múra mi adina ayọ̀ rọ́fúnà yóò jẹ wọn mọ̀ yín pé àwọn eléyìí yàtọ̀ fàlà yọ̀dẹ́yìnà gbogbo ntí ń jẹ́ palára gbogbo ọ̀rọ̀ kọ̀rọ̀ gbogbo ìsì nǹkan kí nǹkan lọ ní kùránì ni wọ́n wá ní fi lọ yín àmẹ́rẹ́ wa náà wá fi lọ́ra wa so ní kúkúrú ẹ dákun ẹja ara àwọn ìyàwó wa lọ́wọ́ láti ṣètò lọ́hùn obìnrin tí ọkọ rẹ̀ bá sì ṣe tán àti ọ̀ràn lọ́wọ́ òun náà rẹ̀ bí àti ṣètò lọ́hùn akọ́dà bó bá yẹ pé yọ wà bọ́ọ̀lẹ̀ ta bí ó gbé débi kan yóò fìrìn kún wàláyé ó pé ọ ó sì pọ́n ọ lé ju ọ̀kadà tí ó gbé ọ débi tó ń lọ tí ó sì ọ òhò lọ. pàtàkì jùlọ àwọn ìyàwó wa tó bá jẹ́lẹ̀ ha ẹ dákun ẹja fi sáàrin náà. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Now, ẹ̀rọ̀dọ̀rọ̀ ọlọ́ ẹ má ti question ìgbọ́ o. Ní tí dókítà ń sọ ni pé kìí ṣe pé kóbìnrin ogun ọ̀kadà kìí ṣe pé haram ni tó bá yẹ bá gbé abẹ́gbẹ́ ẹ̀ ni àbábúrò rẹ̀ ni ṣùgbọ́n ìmọ̀ lè fowó ọ̀kadà ni wọ́n ń sọ pé haram ni kò dá tó kí ó sọ ní